ẹlẹ́dàá dá gbogbo nǹkan mèremère ó dá oorun, ó dá òṣùpá ó wá fi ẹ̀yìn ẹ̀yìn lásánlásán ó fi ń gbogbo nǹkan tó dá. ẹlẹ́dàá mà ṣe bi lẹ́jọ́ o tó fi ń gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀yin ọba ẹ̀yin aláìmoore ẹ ṣàìmoore sí ẹlẹ́dàá yín ṣé ẹ ò rí kà nínú bíbélì yín tẹ̀ ń kà ni. ó ní ẹlẹ́dàá ènìyàn ní àwòrán ara rẹ̀ ṣé wọn kà sí yín tí nínú alukuran ni ní ìgbà tí ẹlẹ́dàá yí wípé kọ́lá ọ̀rọ̀ búkà nínú ti ní já ìlú ńfìlà àrídà ní fọ́tán ẹ ò rí bẹ́ẹ̀ ẹlẹ́dàá pe àwọn mọ̀láìkà rẹ̀ ó ní ẹ wá èmi ẹlẹ́dàá fẹ́ mi. ó ní àwọn mọ̀láìka rẹ̀ tí wọ́n bú ẹrù pa ilẹ̀ wá ẹrù ba ilẹ̀ ilẹ̀ ṣe jìnnìjìnnì wípé ṣáàrà òun ni ẹlẹ́dàá ti máa mú ẹ̀yìn ọba yìí jẹ́ ẹlẹ́dàá ṣáà ti dá àwọn àlìjọ̀nú síwájú yín àti gbogbo oúnjẹ tí ẹ̀yin jẹ láyé yín ẹ̀yin lẹ́lẹ́jù nú nǹkan tí ẹlẹ́dàá dá ó sì fi ẹ̀yin ṣe olórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ nítorí pé ẹlẹ́dàá nífẹ̀ẹ́ yín tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ ẹ dẹ̀ dalẹ̀ ẹlẹ́dàá yín ẹ sì fi ara yín sínú ìyà ayérayé ní ìgbà tí wọ́n bó erùpẹ̀ ilẹ̀ fún ẹlẹ́dàá ikú tó ń gba ẹ̀mí yín azarahel òun lórí erùpẹ̀ ilẹ̀ bù ẹlẹ́dàá sì fi ọwọ́ ara rẹ̀ bí ó ṣe tóbi tó ó fi mọ ẹ̀yìn ọ̀bàyéjẹ́ gbogbo àwọn nǹkan tí ẹlẹ́dàá ń dá ń sìn yín ni ọ̀run ń sìn ẹ̀yìn ìjẹ́ èyí tí ẹ kàwé bí ńgbà tí ẹ wà láyé oòrùn ló ń bọ̀ ní ẹ́nájì tí ẹ fi ń mí photosynthesis oòrùn ló ń ṣe é fún yín oòrùn lẹ fi ń gbé àwọn aṣọ yín oòrùn ló ń jẹ́ kí àwọn irúgbìn yín kí ó yọ atẹ́gùn tí ẹ̀yìn mi tí ẹ fi ń ṣe ẹ̀mí oòrùn ràn án lọ́wọ́ ó fún yín ní òṣùpá láti máa ka ọjọ́. ó fún yín ní ìràwọ̀ láti máa rí ilẹ̀ ẹlẹ́dàá ṣoore fún yín tó bẹ́ẹ̀ gẹ́ ẹ̀yin jẹ́ ẹ̀yin ìkà lára yín ni àwọn olórí yín kì ti rántí àwọn ọmọ ẹ̀yìn wọn nínú yín ni olè tó lọ ń ẹni ẹlẹ́ni lólè tí wọ́n wọn gba dúkìá wọn nínú yín la ṣẹ́wọ́ nínú yín ló tọrọ owó lọ́wọ́ àwa níhìn ǹjẹ́ àti àmọ́bi tí àbá ti ń rí owó náà ǹjẹ́ ẹ̀yin mẹ́ni tí wọ́n pè ní Lucifer ìràwọ̀ òwúrọ̀ èṣù sátani ǹjẹ́ ẹ̀yin mọ̀ bí. ní ìjọ ẹlẹ́dàá da ayé tán ó da yín ẹrẹ̀wà ó fi ọwọ́ ara rẹ̀ mọ yín gbogbo nǹkan tí ẹlẹ́dàá dá síwájú yín kò fi ọwọ́ dá wọn ọ̀rọ̀ ẹnu ló fi dá wọn ẹlẹ́dàá ní kí ó rí bẹ́ẹ̀ ó sì ń jẹ́ bẹ́ẹ̀ kun fire ẹlẹ́dàá dá gbogbo nǹkan ó dá àwọn màláíkà rẹ̀ ó dá omi pẹ̀lú kun jẹ́ bẹ́ẹ̀ fayakun ó sì jẹ́ bẹ́ẹ̀ nígbà tí ebi orin yẹn ẹlẹ́dàá kò ṣe bẹ́ẹ̀ ẹlẹ́dàá nífẹ̀ẹ́ yín tó bẹ́ẹ̀ gẹ́ ó mú erùpẹ̀ ilẹ̀ tí wọ́n kó wá fún ó fi mọ ádámọ̀ baba ńlá yín ó wá gbé ádámọ̀ kalẹ̀ ní gbunduku láì sẹ́mi lára ádámọ̀ ìràwọ̀ òwúrọ̀ tó sin ẹlẹ́dàá débi wípé gbogbo àyè tó wà lórí ilé ayé yín tẹ̀ ń gbé ló ti forí kanlẹ̀ fún ẹlẹ́dàá rẹ̀. ó wá fi ọwọ́ gba yín lára gbogbo ihò ara yín là ojú yín ṣí imú yín ṣí ẹnu yín ṣí ó wá bu ẹnu yín ó jáde níbi ihò òdì yín ó wá bi àwọn màláìkà léèrè kí ni ọ̀rọ̀ pé ẹlẹ́dàá gbé síbẹ̀ nì wọ́n láwọn ò mọ̀ ó ní tó bá sọ pé jù yín lọ́kọ́ wọ́n láwọn àgbà fẹ́lẹ́dàá. Lucifer wá sọ pé tí ẹlẹ́dàá bá sọ pé ẹ ju òun lọ òun yapa àṣẹ ẹlẹ́dàá jọ náà tí ẹlẹ́dàá bá sọ pé òun ju yín lọ òun sọ pé kí ẹlẹ́dàá pa yín lá òun ò fẹ́ rí yín mọ́ ẹlẹ́dàá tún sì nífẹ̀ẹ́ yín tó bẹ́ẹ̀ gẹ́ ó fẹ́ fi ọ̀rọ̀ Lucifer nírọ́ ní ìgbà tí ẹlẹ́dàá fẹ́ mi sí àwùjẹ yín ó débi ojú yín ojú yín là ní ìgbà kejì ó débi mú yín ẹsìn ádámù babaláyé sọ pé òun dúpẹ́ alhamdulillah ó dúpẹ́ ta ló fi ọ̀rọ̀ náà sí ádámọ̀ tí kò sọ̀rọ̀ rí lẹ́nu ẹlẹ́dàá pé gbogbo àwọn màláíkà rẹ̀ àti lucifer ìràwọ̀ òwúrọ̀ sátani shaitan ó ní kí gbogbo wọn tẹríba fún ádámọ̀ sátani ò ṣe bẹ́ẹ̀ nítorí pé onígbéraga ni ẹlẹ́dàá lé sátani kúrò ní ààyè tó mọ́ ó sì kì í ń lọ bí kí ẹ má bá sátani ṣọ̀rẹ́ ya bani adama alátàbùdù ṣẹtani náwó làkùnmá àdúhùn mubin ó ní nínú bíbélì yìí ó ní ẹ̀yẹ èèyàn ẹ kọ̀ sátani àti iṣẹ́ rẹ̀ sílẹ̀ ní ẹ̀yìn gbọ́ mi. As far as I'm mhm. concerned, mi ò round out kọ̀ọ̀kan rà ó lágidi ṣá ó ṣe bá sọ fún mi pé ò ní handout ó mọ̀ pé handout yẹn ó kàn pọ̀ pé kò rà so why tó ṣe ní i'm not just buying it excuse me mi ò rà. òtí màá tó ń ṣe é sóyìnbó ṣé kí n yá ẹ lówó àbí kí n fún ẹ wo ló fẹ́ ẹni méjèèjì. i don't want money tó bá jẹ́ pé owó ni money is not the problem mo kò choose láti máa ra nothing is gonna come from it. Ah, ah. o ṣe understand nǹkan tó ń sọ àbí kò yẹ ṣọgbọ́n tó kọ́ tó ṣẹlẹ̀ sí class rep wa àbọ̀ ọ̀rọ̀ ti mọ́ nígbà tó lọ excuse me that's class rep àrò tí ò ní náà lọmọ ìdíyẹ lè yé sí mhm. èmi olúwa rántí o mi ò ní rà bó tó bá fẹ́ act funny mi ò ní gbọ́rọ̀ ìdúró ní department mi ò ní ẹsídè láti lọ sọ́dọ̀ vc. wo àánú ò ṣe mi rárá ṣé wọn pé final year la ẹ o fẹ́ ní extra year. ọ̀rẹ́ àbí mi mi ò ra get it into your mi ò ra èmi kàn pt ẹ ni mi ò ra extra year yìí o ah. máa dúró gbọ̀rọ̀gbọ̀rọ̀ dúkọ̀ mi máa lọ sáàbù máa fi ẹlẹ́ ń bẹ́ẹ̀. ok. <coughs> <coughs> mo níyà kan tó dé àlejò ti dé o àlejò káàbọ̀. Ah, Àgbàdo kí ló ṣe é o àwọn tiẹ̀ olówó àgbò ṣé wọ́n ní kọ́ làwọn tiẹ̀ ní ti gbòòrò ni. Ah, ah, ah. mú fún gbogbo eléyìí lẹ̀ o kí ló ṣe tó ṣe báyìí ṣé kọ́ta sọ ní gbogbo eléyìí. ṣé bá jọ ń gé ẹjọ́ rò fún ọ láwọn ayé tàti wá ní alẹ́ tí jọ ń gé níbí báyìí. at the same kí n parọ́ fún ẹ ibi báyìí ó tẹ̀lé lọ́rùn ló ti lórí wọn kaná go ọmọ gbàgbé rà má parọ́ fún ẹ mo ti lo bí one one thousand three hundred and fifty years nígbà àjọ̀dé bí ni ṣé orókó ìyàbọ̀ mi báyìí. alákàfà rẹ̀ balẹ̀. ọ̀pọ̀ níbẹ̀ ẹ̀ sọ ni. ó ní níbẹ̀ ó náà ní jẹ́ àánú ó náà máa jẹ́ àánú jẹ́ àánú ní sùn bàbá

ọ̀nà tí gbogbo eléyìí làwọn aláwọ̀ láfa àyè àwọn eléyìí ló kọ̀ àwọn eléyìí lọ́gbọ́n ti di àràkà yìí lọ wọ́n yẹ máa bá kú lọ́wọ́ àyè. a máa gba àjọba gbẹ ti yẹn èmi ti wo ọmọ kan tó ṣẹlẹ̀ mo ti wo látòkè nílẹ̀ mo ti rí pé kẹrẹmú ni ọ̀nà. gbogbo eléyìí kẹsẹ̀ lé ni wọ́n rúùmù jẹjẹ làwọn eléyìí àkínà àbáyé wá sọ bíbá ìdí má kó bá bọ̀. Ah! má ṣọ́ ara yìí ẹ fún láṣọ tí ó fi jẹ ìyá ìlera yìí. ààyè ò sí fún ẹnikẹ́ni nínú yín láti ṣe ìdájọ́ ní ọwọ́ ara rẹ̀ ẹrú ni gbogbo yín iṣẹ́ ti ní ní yóò túbọ̀ pọ̀ sí ìyá yín ní yóò túbọ̀ pọ̀ sí pọ̀ sí nìkan lọ sí ẹ̀yìn ẹ kò lè sá mọ́ ẹ gbogbo àwọn ayé tí ẹlẹ́dàá kọ́ ọmọ yẹn ti jẹ́ sọ ẹ jẹ́ ní wàràwàrà ni. ẹ ò lè sá ẹ̀dá kì í sá fún ìdájọ́ ọlọ́run gbogbo àwa tí a wà níyì ẹ ò lè gba ìjọba lọ́wọ́ ẹnikẹ́ni gbogbo àwọn eléyìí gbogbo àwọn eléyìí àwa yìí. àwa àwa yìí ni a tẹ̀lé èṣù àwa yìí ni ìránṣẹ́ rẹ̀ ẹ̀yin ni èèyàn tiwa ẹ jẹ́ yà nítorí pé ẹ tẹ̀lé èṣù nítorí pé ẹ kò gbọ́ ìkìlọ̀ ọlọ́run ẹlẹ́dàá yín ẹ kò lè sá ẹ bá kúrò ní àyè yìí ẹ ó jóná nínú iná ìléwu oríṣiríṣi ìyà ni ẹlẹ́dàá ti pèsè ilé ẹ̀fún yín tí ẹ bá kúrò bí ẹ kàn ṣe ẹ̀sẹ̀ ìwà yín lásán àwọn tí ẹ gbà lọ́wọ́ wa ni àwa ń gbà padà níyì tó bá di ọ̀hún ẹ jẹ́ kí n sọ fún yín yẹ̀yí mi ń bẹ iná ló ń jẹ́ bẹ́ẹ̀ já ànámọ̀ ń bẹ iná ló ń jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ ìwọ bẹ́ẹ̀ lọ́dà ṣe kọ iná ó ní kí àmàláìkà rẹ̀ tí wọ́n le kókó tí wọn kò láàánú ó wọ́n k ọkọ olúwa àjọkẹ́ kí ló dé tó ń ṣe báyìí fún mi kí ló dé kó dáa. mọ́mì ẹ tún ti bẹ̀rẹ̀ kí ni mo ṣe báyìí ní ìsìn wàhálà yìí ti pọ̀ jù. ṣé bí ó sọ fún mi láàárọ̀ pé a jọ ń lọ sí ṣọ́ọ̀ṣì ni mo ní kí n múra kí n máa lọ ó dẹ̀ tàn mí síwájú àfi bí mo ṣe rí ẹ lálẹ́ ah, kò dáa ìwọ náà màmá tó tó mi báyìí wàá mọ̀ pé kò yí sí i ojúkan ẹ̀pọ̀ ojúkan ẹ̀rẹ̀. mọ́mì ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi kan ló ń ṣe pàtì mo lè ti promise wọn pé màá wá ẹ dẹ̀ mọ̀ pé bíbélì sọ pé ká máa mú ìlérí wa ṣẹ. Hmm. wo ọkọ mi kí mi ò fẹ́ báyìí mo fẹ́ kó máa lọ sí church dédé. I want you to be going to church and most importantly mi ò fẹ́ kó máa rìn irun ẹni abíire kò kì í rí irú tún gbogbo ṣe múra ṣé ó máa rí ẹbá ọmọ sọ pé ilé onígbàgbọ́ ló ti jáde kò yẹ kó rí báyìí náà. mo mm, máa change mi mo ti gbọ́. ṣó ti wá jẹun báyìí. ẹ wò ó mi tó bá jẹ́ tó ń jẹ nìyí tí ì jẹ́ ọtí ni mo kọ ẹ mo mọ mi. ni délẹ̀ nìkan la rí la rẹ̀ wọn kò ṣe kìkì dá fàwọ̀rajà lásán lásán kò sálò bàrákà kékeré báyìí lára yìí. mo mo understand nǹkan tí ẹ tọ́ wá síbi ọ̀rọ̀ owó tí mo jẹ yìí àmọ́ òfin dá yín lójú pé ó kàn jẹ́ pé ẹ̀yin lẹ kánjú wá mo ṣẹ̀ṣẹ̀ ní kí n múra tán kí n máa jáde lọ nítorí pé àbúrò bàbá mi kan ti ní àwọn máa fún mi lọ́jọ́ tó ní owó tó fẹ́ fún mi gan tí bá san oyin tán ó tún máa ṣẹ́kù tí máa tún san sílẹ̀ débi pé ilé tí máa ń lò ẹ lè máa yọ síra wọn kó jẹ́ pé ẹ̀kan jù wá láàárọ̀ yìí títí tí bá dé pé máa yọjú sí i lálẹ́. ẹnu náà ẹnu ẹnu ìdún bíi àjàkàrà ó mọ̀rọ̀ sọ wo ìdí ẹ̀ tí ìṣòro owó mo bá wá náà ó tiẹ̀ da kó o jiyàn kó o jẹ mí lówó lé ni. ó dáná ṣèpà ọ̀rọ̀ owó ti sẹ́gbẹ̀ẹ́ kù ọ̀rọ̀ owó kọ́ mo bá dé. ọlá ìjà tí wàá fẹjọ́ ẹ̀sùn lórí ẹ̀ ó ní láti ìgbà tán tí ní kó kó jáde ní ilé wípé o kàn ò kó jáde ìyẹn ní àpapọ̀ ẹbí ṣe rán èmi wá nítorí pé ọmọkùnrin máa lè sọ̀rọ̀ sórí èmi wá fún ẹ ní ọjọ́ mẹ́ta péré nítorí mo òkú lórí burúkú ayé àtọ̀run kan báyìí ó kàn dúró bó ṣe kọ́mọkùnrin dàtọ̀ yìí látòkè délẹ̀ tó kàn ṣe kìkìdí ẹwà lásán àtọ́pọ́lọ́ àtòrí èkúsí tó ń ṣiṣẹ́ ó ṣe ládàra tó ti bẹ̀rẹ̀ láti kékeré kó fẹ́ kọ́ tí mò ń gbà mo ti wọ àárín òkè àárín orí ẹ̀ báyìí mo kó lè dín ẹ̀ dé ìwọ̀ ẹ̀ kí ni ṣé kíkọ́ lè jẹ́ yàn kékeré mo ti sọ mo ní kó ti gbé ẹ sọnù kó lọ ju ẹnu sókè sí àkìtàn wọn ní rárá kò rí bẹ́ẹ̀ mo mọ̀ kó ló máa débí o nítorí pé ó rí burúkú tiẹ̀ o ti fẹ́ máa kó bá àwọn yòókù báyìí ní ìdẹ̀ni jẹ́ kó kó bá àwọn ọmọ tèmi gan pàápàá lára nítorí èmo ìṣúra bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta tí mo fún ẹ mo gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta nínú ìṣòro ọmọ mi dáadáa mo bẹ̀rẹ̀ ní kọjá ọjọ́ mẹ́ta nínú ilé wo ó dá mi lójú pé wọ́n fi ọṣẹ sí wọ́n fi ọṣẹ lẹ́yà torí pé èèyàn rádaràda èèyàn jàgàjàgà èèyàn burúkú ọmọ lásìkò ìdájà ni ọ́ ọmọ ah, ọkọ bí ọsàn ọgbọ ọmọ nàìjíríà ìdí kò ní ọ èèyàn gbọ́dọ̀ dín náà rọpò tó ọjọ́ ayé ẹ báyìí kó pàdé ẹ lọ́nà orí rẹ ti ṣe orí burúkú ni mi èrè babaláwo tó lè wẹ orí olúwẹ tó lè mi èrè aláàfọ àbò ní adéorí wòlíì tó lè bolúwẹ ṣe mo wá sọ fún ẹ torí ìkìlọ̀ lẹlẹ ìkìlọ̀ òun ni mo wá kí ọ lọ yìí bó bá kọ tó gbọ mọ ọmọ àlè ni ọ ọmọ àlè ni ah, kí ni gbọgbọ wọn gbọ kí ni wọn gbìyà rẹ ń gbọ lóyún rẹ pé mo ló ti gbóyún ẹ wá ni torí kò sí irú ẹ nù ràn wá mo ṣùgbọ́n wọ́n ní ẹnu mi rùn kí n ẹnu mi dákẹ́ ẹjọ́ náà lọ́wọ́ ni mo fi gbé dákẹ́ ṣùgbọ́n kó rí burúkú ẹ̀ tó wá ràn gbogbo ẹbí mo fún ọlọ́jọ́ mẹ́ta gbọ́dọ̀ jáde nílé yìí kó kó rí ẹ̀ kó kó ṣe ẹ̀ dànù bí tẹ̀ ṣe wẹ̀ pé ẹ̀wọ̀n ló máa kú sí àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé nǹkan tí ọkọ aláya nǹkan tó sùn ẹ̀dá o ṣe ni wọ́n ṣèṣe ìyá ọmọ àwùsá sí mi kátà gbogbo ẹbí tó báyìí ẹ wúgbọ́ ọ̀rọ̀ tẹ́ sọ sí mi. bóyá ṣé wọn ò sọ fún ọ nínú ìtàn àdúgbò olùgbọ́ tó mu wọn ní tọmọdé ò bàbá tán abárọba tó mọ pé bàbá ti àti bàbá ọláyà ń lọmọ ìyá kì í ṣèwọ àbíwọ ni ẹranko orí jáde-jáde ẹ ẹ dùnú ó fẹ́ máa lọ sí mo rí five hundred owó ọkàn bẹ́ẹ̀. ẹlẹ́dàá mi ló ń yọ mí ìlérí mo mọ̀ kó o ní mí náà mọ̀ mọ̀ bí ọ ni àbí kí n tún mú owó kí n fọ́ ní hundred naira dé ìjẹ ẹran oko aláìláìlá òkú rí. ẹ fún mi ní pé ìyá ẹ ti lóyún ọ̀rọ̀ sí mi tipẹ́tipẹ́ ní òkú sí bẹ̀rẹ̀ sí sí mi lára bí ẹni tó ń da bọ́ǹbù sílẹ̀ mo ti múra pé mò ń jáde lọ láàárọ̀ kí láti lájú pé ti má jáde báyìí kó bọ́ọ̀lù bá mi wọlé lásìkò tí mo wà ní ìṣẹ̀kùsẹ̀ tí ìyá ọmọ ẹjọ́ gbogbo yín kọ́ ọ ẹlẹ́dàá mi ló ń tì mí tìkìtìkì ni mo pé láìpẹ́ ọjọ́ gbígbé ajá sí ọ̀ràn fún mi àfi tí ó bá sọ ọlọ́run bá kékeré ṣé you happy? pick any weekend let's go. ah no no don't worry We need lots of work mi o mọ̀ pé mi ò kí láì kí stress ẹ̀ ọ̀nà yẹn dẹ̀ ti máa jìnjù fún yìí ló máa wá fúnra mi don't worry. anyway you're very correct uh, what i will do is this um, ẹ fi kún owó tí mo fún ẹ ní ẹ̀fọn ọjọ́ ẹ̀sìn ọjọ́ ẹ̀sìn gbà Uh, <laughs> thanks so much, dear. I really appreciate it. Anything for you. <laughs> anyway, my trip me junction. What's wrong? Yeah, I was gonna. Oh, okay. Of course, ma. Alright. right, all right. oh, mọ́tò àwọn ọ̀kadà yẹn o. All Fine. This will be fine, abi? Yes, of course. Ah. so, look at that. All right, thanks. <laughs> èmi tó bá ti délé wọn. ló ń jẹ́ mi ni o. ẹ jọ̀ọ́ má bínú mo fẹ́ bèrè bóyá wọ́n ti ń gba àwọn tó ṣe final rating interview ni. ṣé ni wọ́n wá fún mi. bẹ́ẹ̀ ni sà. Ah, ò bá má wà wọ́n ti gba àwọn látọjọ́ Jímọ̀ ọjọ́ Friday kódà àwọn tí wọ́n jáwé olúborí wọ́n ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ lọ́jọ́ Monday mo tó ń sọ fún wa pé àwọn máa test wa ni lóòótọ́ fóònù mi ò dáa wọ́n á wò pé ó ṣeé ṣe kán ti test kí n má rí mo ṣe ní kí wọ́n á check wọn. Ah, wàá wá ẹsẹ̀ wàá wá rìnkúrìn ẹsẹ̀ ni o wọ́n ti gbà wọ́n wọ́n ti gbà wọ́n kò dẹ̀ sátúnṣe mú. ẹjọ́ ah, torí ọlẹ́ máa kú rí bẹ́ẹ̀ ẹjọ́ ẹsẹ̀ àlọ́kàn fún mi bóyá kẹ́ bá mi dọ́gbọ́n parọ́ fún wọn pé ebi làjọ jẹ́ mo dẹ̀ ti tú pẹ̀lú dọ́kúmẹ̀ntì ọ̀dọ̀ tèmi pé ẹ̀yin lè rántí gbé wọlé so that wọ́n á lè wò pé ẹ̀yin ṣiṣẹ́ ń bí wọ́n lè gbà mí papọ̀ máwọn tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́. àmọ̀ràn ló mú wá fún mi bọ̀ kò lè wọlé èmi ò ní gbà sórí tí n bá lọ bá wọn pé à ẹ bá ran lágbájá ìlọ́wọ́ o èèyàn mi ni o ẹbí mi ni o ẹ̀yàn máa wá ní pé kémi kí n máa lọlé ìwọ àwa bẹ̀rẹ̀ wá máa ṣe kẹ̀kẹ́ máa yẹn sórí pé ó dáa bí ò dáa. kò dáa. ọ̀rọ̀ náà rí bẹ́ẹ̀ mi gbọ́dọ̀ ṣe é ire o. kí n máa lọ. bó tiẹ̀ lọ ibi kọ́ nìkan níṣẹ́ wà àwọn lọ́mọ àwọn wà àwọn káì wà ó lè ṣiṣẹ́ ń wáyé ọ́fíìsì ó máa wáyé. nípàdé ah, eh, ibi tí mo máa ń lò sí gọgọdì lè as a matter of fact mo ti sanwó oṣù mẹ́rin sílẹ̀. jẹ lẹ́ẹ̀kan yìí kò tí digest. no no take something We are kó for a leg àbí anything what do you think. i'm not taking anything tí n bá san no no no no You got a life, bó ṣe bó ṣe rí bó ṣe máa ń kán mọ́ mi tí má ah nígbà tí cloud nine I ọmọ kan tó máa ń ṣẹlẹ̀ ńsẹ̀ jẹ́ kí n lọ sí inú petrol kémi náà ṣáwà kí wọ́n you? kí ni kí wọ́n ṣeré fún eré àwọn eré ẹgbẹ́ máa ilẹ̀ inú àlùjọ́lá. olómi ló máa wá gbà. Ah, ìyá ló mo gbé wá mm. fẹ́ńbẹ́ alu. Máa ṣe eré ẹ̀ṣẹ̀ lálẹ́ bó ṣe ń ṣe níbẹ̀ pé àbíkí kan lọ ṣọ́ra bẹ́ẹ̀ kí n má bọ̀ ṣọ́. ṣe fún ṣeun náà fẹ́ wá sí ìpàdé kò pẹ̀lú pẹ̀ ó ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni oyan tiẹ̀ bẹ́ẹ̀ nìyẹn akudi kí ló dé tí ṣeun fi máa fún mi ní ojú. Oh! ká lọ dúró kílẹ̀ mọ́ ni ká lọ dúró pọ̀ ẹ̀bọ̀ ó ṣe náà ń lọ dandan dandan mo lè bá mánéjì ìlú yìí tí mo bá fún àwọn ẹgbọ́ pẹ̀lẹ́ bá mánéjì ẹwọ́ no no no no no no no má wọrí má wọrí má wọrí mo gbọ́ gbogbo eré ti fẹ́ ṣe lálẹ́ ẹ̀ ìyẹ̀bùn ó tó láti relax ṣe ń sáì ẹ̀ bọ̀ dúró ìjẹ́ òòlù má pè mí. Okay. Son, Abby. You trust me. Yeah, I love you. love you too. Yes, yes, yes. tell them. All right. Okay. All right. Okay. Hello. All right. Okay. Hello. Ah. Baby, kí ló tún ṣẹlẹ̀? fún ẹ ní nǹkan tó I don't understand your visit again. Talk to me. Lórí ojú ẹ̀yin ọmọ ènìyàn ya aláìmọ̀ rẹ̀. Kí lóore tí mo ṣe ẹ́ lóore tó fi You are nothing! I changed your life make you something mi ò jẹ́ kó tàràkà mi ò jẹ́ kó rágó mi ò jẹ́ kó ju owó kún ẹ̀ nílé mi èèyàn máa ń mórí o wà gbẹ̀yìn o fún mi níwọ̀jẹ́. ṣèbí normal thing ti máa provide náà mo ti provide it give me money so kí ló dé tẹ wá tún sọ̀rọ̀ ìwọ ọ̀rọ̀. I don't understand. Mo fẹ́ ló mọ̀ pé ọmọbìnrin tó mú wá fún mi ṣe nǹkan oṣù. Ọkọ mi padà wá bó wá sí ìjẹun bíbí fídíò. Ilé ìgbà fẹ́ ṣe rí. There are some jokes that are actually expensive. Tó lè fún mi ní high blood pressure. Owó tẹ̀ fún mi, mo fẹ́ fi ìfọkànbalẹ̀ àtàlàáfíà gbogbo tẹ́ ẹ̀ mú wá ìwà kú wá health eléyìí ti pọ̀ jù àti wọn ọ̀kan tó wà stake. Agẹ̀rẹ̀ mi, stop talking. tí n bá páàkì àwọn èèyàn kò ní dáhùn àwọn òbí ìṣèlú ọkàn ló wọ. mi. Mo kú ọ. Àwọn ọ̀rọ̀ tèmi fún. بني آدم لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وكل يوم على بني آدم mo tẹ̀lé iṣu nítorí ọ̀tá yín àti ti bàbá láyé tó fojú wọn ǹjẹ́ ẹ̀yin àgbọ̀ sí ọlọ́run lẹ́nu tí ìwọ bá máa ń ka bíbélì bíbélì ṣáà wípé. báyìí èmi á sì lọ bá ọ̀gá mi the morning star Lucifer ìràwọ̀ òwúrọ̀ Iblis ṣètìlẹ̀ ǹjẹ́ ẹ̀yin ti rò pé owó kan wà ní ọwọ́ tèmi bí àbí ẹ̀yin rò pé owó kan tilẹ̀ wà lọ́wọ́ ṣètàn bí rà sátánì olówó ó lọ ń bá ọba ọ̀gá ògo tó ní ayé pẹ̀lú ọ̀hún ó ń tọrọ owó lọ́wọ́ rẹ̀ fún èmi kí èmi ó sì fún ẹ̀yin nítorí kí ẹ̀yin ó bà lè nù bí ìwọ ṣe ti nù lónìí yìí àìlè dúró de ẹlẹ́dàá yín àìlè dúró de àsìkò tí ẹlẹ́dàá kọ fún yín ohun tí kò yé ẹ̀yin ènìyàn tí ẹ̀ sáré kiri ni pé tí a bá ṣe owó fún yín tí ẹ lówó kádàrá yín láti ọwọ́ ọlọ́run yín wá ni pé ẹ̀yin náà ó lówó. ṣé kò sí inú àwọn èèyàn tó sáré owó nù yín tó ya wèrè bí ṣé kò sí ẹni tó sáré owó tó kù bí. <laughs> lórí ni ìwọ ló jẹ èrè rẹ. Ìyàtọ̀ Yeah. ṣàlàyé. Ó yà mọ̀ ń tọ́. Ó ní ọ̀. Ẹ orí ẹ̀ yóò wá pé o ti jẹ ayé. baraka ó ní ṣòkòtò fún un. ẹ ó ṣòmí bàbá mú mi bọ̀. ẹ kà á kí awọ ah, ẹ kà á ṣòkòtò.

èmi tiẹ̀ ti sọ fún mi pé mo lọ sí àwọn small small club bẹ́ẹ̀ if not for money. ẹ̀gbà tó wà lówó tó wá rí o èmi ló kọ́. abẹ́pẹ́ sì sílẹ̀ èmi èdè owó Não, yẹn máa rí àgbẹ̀. no kò tẹ̀lé èdè èlò la rí náà tí wọ́n kàn ń parí. àbí o thirty thousand naira. yẹ ah, ah, thirty kìlì wá kún o báyẹn àbó rẹ̀ kò ń ṣe owó àbí ẹkún wà ẹkún wà fún wa. ah Sá. Ṣé wọ ni? Abẹ́rù mi. Mi èmi ni sà. Ah! Láti ìjẹrin ni ìyá ẹ̀ ti ń wa ẹ̀ káàkiri. Ó dé ọ̀dọ̀ mi ní ìjẹta. Struggle continue. À ń wá ẹ lọ́dún tó sì ló ṣe ẹ́. Kí ló kọlù ẹ́? ẹ sà ẹ wò wàhálà mú mi ti pọ̀ jù kí ah, mi má ní wàhálà o ṣé ló máa ń dàyàn láàmú wọ́n wò pé ìdẹ́ pé bèmi àti ọmọ fi máa hági wọ̀ ká máa jà kí n excuse wọn lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi bí bá dẹ̀ di bíi ọ̀la àbọ̀túnla máa padà sílé sà. olúwa. sá. kí ló ṣe ẹ́ kí ló kọlù ẹ́ kí ló kọlù kó o ṣe rántí ọmọ ẹni tó wọ̀ ṣe wò ẹ̀ o ò múra gẹ́gẹ́ bí ọmọ onígbàgbọ́ òdodo ẹ ṣe wẹ̀wù ẹ ṣe ń sáré ìhòòhò ló wà yìí. má bínú sá ẹ wò mí àtàwọn ọ̀rẹ́ mi afẹ́sáré débi kan tí bá ti kú òǹbẹ mo promise ilé ni màá máa lọ ṣẹgbọ́n sá ẹ ṣe. kì í ṣe mi lọ sọ àní sọ fún àwọn ọ̀rẹ́ pé èmi ń gbé wọ lọ sí ọ̀dọ̀ ìyá ẹ̀ bóyá èmi rò pé ó yẹ ká fọ̀rọ̀ ìpè olórí létí wọ́n lè bá wa wá tó ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o. ṣé ó yẹ ká fi ọ̀rọ̀ ètò olórí létí ya ẹni tó jẹ́ pé kó tó déwájú ẹ̀ ó ti mọ èrò ọkàn ẹ̀ òun náà mọ gbogbo nǹkan tó ń lọ àbí. ọ̀rọ̀ pé ó ti mọ nǹkan tó ń lọ kọ́ ẹ mọ àwa náà là ń jìyà tó pọ̀ nù ìyá yìí ìwọ̀nba obìnrin díẹ̀ ló kù nù àwọn òkèlè àwọn ọkùnrin kéékèèké tó sì tún kú ń bẹ àwọn àwọn ọ̀gá nǹkan kan mọ́ iṣẹ́ òdẹ dúró lóòótọ́ ni iṣẹ́ ò gbọ́dọ̀ dúró àmọ́ báwo la ṣe wá fẹ́ ṣe àgbékalẹ̀ fún olórí. ìyẹn ò lè a máa sọ fún wọn ká bá wá àwọn èrò ọjà díẹ̀ bá bá ti wá ó ti parí. lódà ohun tèmi máa sọ ni pé ẹ jẹ́ ká túbọ̀ rò dáadáa ká forí ẹ̀ kò sí ọ̀nà kan èmi àmọ́ bí màá ṣe ṣe àgbékalẹ̀ fún olórí. ọ̀dà báyìí jẹ́ pé kò sí ẹ̀ka. ẹnu ọkọ yín ni mo mọ̀ gbogbo ọ̀rọ̀ tí ẹ ti sọ mo gbọ́ ìtì mi yín dáa ìmọ̀ràn yín dáa ó yẹ ká ti ní àwọn ènìyàn tuntun níyìn ẹnìkan bọ̀ ń bí tó ń bọ̀ wá ṣiṣẹ́ ṣẹrú sí fún wa ṣùgbọ́n mi ò fẹ́ fi pa fẹnu ara rẹ̀ pé wá fúnra oníkọ ló ń fẹnu ara rẹ̀. will make him hastily. <laughs> Olúwo! Olúwo! Ẹ ǹlẹ́ ọmọkùnrin, Rasaro ní tí ọ, ẹ̀mí rẹ̀ ó gùn, kò sì ní kú kékeré, àwọn babalájẹ ìyá ló jà òkè ètò ní jẹ́ kílẹ̀ yọ ọ̀pọ̀ sí bàbá ọ̀rọ̀ àṣẹ gọ́nù bó ti yàn látòdì ọ̀run wálé ayé nu pẹ́mi rẹ̀ ogun kò sì ní kún gègé àmọ́ èyí tó tún ṣe pápá bá rí bẹ̀ ni pé kò lè ní lárí tó fi jáde lókè ìgbẹ́ bẹ́ẹ̀ ni mákan à kò lè ní lárí kò lè bòkèlè níbi tó jẹun táwọn ẹgbẹ́ rẹ̀ máa jẹ sí kẹ̀kẹ́ ìgboro ẹsẹ̀ ló fẹ́rẹ̀ bẹ́ẹ̀ ni má kọ àmọ́ ṣùgbọ́n má jìyà gbé yóò ní jẹ ọgbẹ́ gbogbo tó bá jáde látara rẹ bí èso gbogbo wọn pátá ni wọn ò ní láàrin tí àgbàná bá ṣèṣì wọnú owó wọn tán níbi ọbẹ̀ rẹ́gẹ yóò jẹ jẹjẹ yóò sì kú sínú rẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ tó bá bẹ láyé tó sì ti bímọ má retí pé ó ò ní jọrọ̀ ti jáde bàbá kí ló ṣẹlẹ̀ ilé ipò mi. kò pa ọmọ tí ń yàgá rẹ nù ó ah. sì lò. àwọn abẹ ah, má ti rí bẹ́ẹ̀ ètò òtúrú Ọlọ́run àwọn tí wọ́n ju ẹbí fún mi wọ́n jẹ́ kí n mọ̀ pé kò sí nǹkan kan tó ń ṣe mí ẹ tẹ ẹ bá mi wá tún sí sọ̀rọ̀ mi títẹ wá sọ yìí ó tún ti pọ̀ ju kádàrá mi lọ ẹ wò gbogbo tẹ sọ pátápátá ló mi wọ́n mú fẹ́ kẹ́ ẹ bá mi change gbogbo tẹ sọ yìí bí wọ́n ní kò sí nǹkan tó wà ní ayé tí ò lásùnṣe ẹ jẹ́ kó látúnṣe ẹ wo kò dáa kí ẹ jìyà láyé kó má jọrọ ẹ jẹ́ kí n dun yẹn ẹ jẹ́ kí n jádùn gbogbo ọ̀nà tẹ bá lè bá mi gbà tí ìgbésí ayé mi tẹ́ ẹ sọ yìí tó máa fi yé padà gbogbo tẹ bá ní kí n ṣe mo ṣe tán ẹ jẹ́ kí n jádùn àtayọ̀ mi lójú ayé mi ètò bá dẹ̀ wá kú tí n bá kú tán káwọn mi máa jẹ ètò kù bó bá dẹ̀ wá jẹ́ pé kò sí mọ́ láyé tí mo gbé nǹkan mi lọ káwọn náà jáde sọ̀rọ̀ ara wọn pé mi náà ṣe jáde sí ọ̀rọ̀ ara mi ń bí ẹ dákun bàbá jẹ́ kí mi náà sórí rẹ̀ kí n tó kú ẹ má jẹ́ kí n bá bá ikú. ó wù ọ́ lóòótọ́ àmọ́ kò wẹ́lẹ̀ dáa rẹ̀ kò sí pé àwọn wáyé kò sì sin tó mú padà bẹ́ẹ̀ ni má kọ́ à àwọn tí fáwọn olóòkà ayọ̀nà má tọ̀rùn mi làwọn ò lè jàrò a ṣètò ọ̀sẹ́ pàwọ̀ ni ọ̀rọ̀ wọn dayọ̀ bó o ṣe yan ti ẹnu tí o ṣe ṣètò ọ̀sẹ́ pàwọ̀ ni. nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi ni pé mo ṣe wáyé náà ni wá sí padà. bẹ́ẹ̀ ni mo ah! ọgbọ́n òdìdí ní àbárò má rò má kùn má rò ó sì di ọkùnrin o wọ́n kàn. ọlọ́run ọba o ọba ọ̀gá ògbó o látẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ tó tẹ́ ní ìfọ̀nà ló ta sábàbí ẹni tó ta sọ. wá dà mí pé kí n kùn wálé ayé kí n kàn wẹ́ẹ̀sì láàrin ọmọ ènìyàn tó dà ọlọ́run ọba mi tún kádàrá mi yàn. wọn ni èmi wá a lè fún ọ lówó owó tó pọ̀ owó tó pọ̀ tó pọ̀ tó pọ̀ owó tí dẹ́rù gbòòsì tó o bá ti gbà tó o lo fẹ́ lówó bó o ti wí wá wá kí I am inviting you kò wá sí àkàtà mi ẹ bá mi àbọ̀ ná àná. ṣùgbọ́n ìkìlọ̀ rẹ̀ o lè wá sí ilé mi ní ẹ̀ẹ̀mejì tó bá ti wá tà yìí tó lówó tó lọ́lá máa gbà ládùúrà kó máa ṣe mí o. Now I am going to ask you. again. am going to okay. Ṣé o ṣe tá a ti wá? Are you ready to come to my domain? Mi ò mẹ́ni ló ń bá sọ, àmọ́ mi ò kókó pa fẹ́ kí n rí yín sójú gbogbo tẹ́ bá sọ pé mo kí n ṣe mo ṣe tán láti ṣe mo fẹ́ wá mo fẹ́ lówó mo fẹ́ lówó ẹ dákun ẹ ṣàánú mi mo fẹ́ lówó mo fẹ́ wá. <laughs> o ṣe tán o kì í wá sọ́dọ̀ mi lẹ́ẹ̀mejì o ó yá máa bọ̀. dáadáa. ó lè design ti jáde kó tó ọmọ ló ṣe problem kan wà torí pé fẹ́ kó wa ọkọ̀ design ò ti kó tó ṣẹlẹ̀ ní sọ sàn ọkọ̀ tó ń dàbí ìlú. ìjọ òru aṣọ kò di o. tí ọ̀tún láti pé máa ní change your answer. owó tó fẹ́ gbàdọ̀ mi so kò sọ fún mi pé owó tó fẹ́ gbàdọ̀ mi ló dá sí ẹ̀ dúró so àlà bí èlò lówó yẹn náà seven million naira ah, lọ́tọ̀ bá ṣe ń sìn pé àtẹ̀lé mi ní mọ́tò ń sìn kó dà pé owó tó wà ní mọ́tò like 9 láì nine million naira so máa fún ẹ ní seven million naira so mo fẹ́ mọ̀ nǹkan tó ń dìlé mo dé fẹ́ mọ̀ nǹkan tó ń dàdúró. kọ́kùn lè dàdúró mọ́ sàn. tí bá million naira tẹ́ ń sọ yìí gbogbo ibi á o sure bẹ́ẹ̀ni okay how many days. Ah? mi lọ́sẹ̀ kan sí gbà. a a week. ó máa parí sẹ́yìn gbogbo àwọn tí àìkú ẹ̀kọ́ kó síbi ẹ̀ ta sálẹ̀ kí ló ń wúlò kí ló ń ṣe é bí. ẹjọ́ tó lọ́ọ̀ kí lọ́ọ̀ lórí mi ní kọ́ńtà wá sí. Get down, Get down. ó ká sọ pé nǹkan táwọn rí ní ìlú báwọn ṣe wáyé tó wà bẹ́tà kò dá wọn wọ́n tó bá kò sọ ẹ sà. ọ̀gá rẹ̀ náà ló tún pọ̀ yìí àwọn onímọ̀. àti gbogbo àwọn ọkọ̀ bọ̀gìdìbọ̀gìdì tí mò ń wòye. ó sì bù wọn ní olúmọ mu. àbí wọ́n rí gbogbo ìtútù mú pápá wọn láti wọ́n láti wọ́n lọ sí ní kí kọ́kọ́ ti wà bẹ́ẹ̀ ní fọ́ọ̀n náà. sílẹ̀ dáná pẹ̀ irú ìwé mọ̀dúkọ̀ òkú ọ̀ràn wọ̀ ṣe ṣé gbadé yìí lóò sì ti padà jẹ́ èèyàn ah àwọn ọmọ ẹ̀ tiẹ̀ náà wọ́n mọ̀ra láàánú ọlọ́run mọ̀ bá mi kẹ́ ọlọ́run mọ̀ bá mi kẹ́. ẹ lẹ́ wà. ẹ lẹ́ bá mi. ẹ sàn. ẹ dídí sí ara àwọn tọ́ka rẹ̀ ní ìjọba. ẹ bẹ́ẹ̀ ẹ gate man wà ní sọmọlọ sọkẹtì ní mójútó yìí lórí. ẹ ẹ lọ. lẹ́sà. sóòpù àbúrò nǹkan tó ń sọ fún mi má jẹ́ kó ju two hours lọ má yẹ kó pè mí kí n máa sọ mẹ́mẹ́mẹ́ o. a ní kò lọ sí nǹkan tó ń rẹ̀ ọlọ́run ọba yìí mà tóbi lọ ọba aláràgbà yìí dá dénìyí níwọ̀ táwọn èèyàn ti ròpin pé ò lè pàgọ́ ló wá déni tí ń gbé ní ilé alárinrin tó tó báyìí. ẹ mọ mi mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé bí ènìyàn kọ́ lọ́lọ́run rí o ọlọ́run ọba ju yẹn lọ. and nídàkejì ìnilárí kò ṣẹ̀dá tó mọ̀la tá a bá ń wà lẹ́yìn ká máa retí ọ̀la torí ọ̀la ni anybody ọmọ nǹkan tó lè ṣẹlẹ̀ ẹ eh, ọlọ́run ti dé nìyẹn àdúrà ni mo wá ń gbà pé bọ́lọ́run ṣe dé sọ́dọ̀ mi báyìí kó má padà lẹ́yìn mi nígbà gbogbo. àmì èdùmàrè hmm. ah, ta ni tó ń pè lákòókò yìí ẹ eh, ló ìyá àdíjá ṣé wọ́n fẹ́ ra eh, bá ń dá ọ lóhùn. ìsì ilé mo sáré lọ rè ra ta nìyí pẹ́ dé ọ ṣeun. afẹ́rajà. kò séèyàn kankan nígbà tó fi pè mí lẹ́ẹ̀kan ní wá bá ọ ní bọ́sítọ̀ọ̀bù lé yín nígbà ti pé bí oṣù mẹ́fà tí ì gbúrò rẹ̀ ṣe pè mí ni mo yá ń sáré bọ̀ lẹ́lẹ́lẹ́lẹ́ pé ẹ̀ ń táàrí látijọ́ yìí ọ. ni ọjọ́ ẹ mọ́ ọ̀bọ̀. ẹ mọ tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n sáré dókè màá fọ́ lẹ́yìn sínsìn gbogbo ọ̀tí máa fẹ́ jẹ tó máa fẹ́ mu màá ní kọ́ ọ́ dà ìfún. bíbí jù wọ́n tẹ̀ sọ fún mi pé àsìkò ilẹ̀ máa wà náà. nítorí pé wàhálà rẹ ni ò kí n gbádùn but alẹ́ lè ní expect yín. àtò béèrè owó lọ́wọ́ mi ó jẹ́ kọ́kọ́ mi máa pinnu mi ó jẹ́ kọ́kọ́ mi máa dààmú wàhálà tiẹ̀ náà ni mo bá a ka owó tó béèrè mo wá fún un but problem tó wà ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn pé nǹkan tí màá fi ṣe ẹ̀jẹ̀ tèmi padà fún mi kò tí ì sí nílẹ̀. nígbà tó ní ikọ̀ ẹ̀jẹ̀ lórí tó béèrè owó. mo ti gbọ́wọ́ dé kọ́ fún mi lájà tó sì lẹ́wọ̀. owó dáa ṣé ò rí bó ti rẹwà sí kò ní dáa kó padà sí bọ́ọ̀sì kí la máa ṣe nítorí ẹ̀jẹ̀ tó yẹ kí n fún un kò sí nílẹ̀ sáré rí ẹ̀kọ́ ṣáájá nìyẹn àbẹ́lẹ́dẹ̀ ìyá aládàgbà. a ti bẹ́ nínú padà ṣètò àìṣẹ́rò ìṣẹ́nu àmì ìṣòwò gbà kágẹ́gẹ́ mọ́. kò lè gbọ́ ìwọ nìkan ló láǹfààní àti gbọ́ ọ̀rọ̀ mi kò lè gbọ́ ẹnikẹ́ni ò lè gbọ́ tí mo bá pariwo ìyá aládàlú o. ìyá aládàlú kalẹ̀ kò lè pẹ̀lú ayé. nítorí bí mo ṣe mú un gbé ìyá yẹn gan-an lajẹ ń gbé ibi ìlàjẹ sọ̀kalẹ̀ sí àbóòrí bí gbogbo rẹ̀ ṣe rí mìíràn gídín ọ̀dà ah, ọlọ́run ọba Èdùmàrè wíwà bá ń fún ọ láyà rere ọmọ alálùbáríkà tí gbogbo ọjọ́ láàjọ ṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ah, èmi náà mo ń sọ àti kékeré mo ti mọ̀ pé olóríire ọmọ kan ni ọ́ mo máa ń sọ mo níwọ ló máa gbógo ìdílé wa yìí ga ń èké ìgbà mi gbọ́ ni bí bá jẹ́ wòlíì yìí mọ̀ ríran. ọmọ mi mo rí i pé òrùka yẹn ẹ ń wò bóyá ẹ nífẹ̀ẹ́ sí. òrùka òun rẹwà mo ti rò pé ó bọ́ọ̀lẹ̀ ni àmọ́ ó rẹwà dáadáa. ó dà wọn á fi dá ilé ju pé tẹ bá nífẹ̀ẹ́ sí èmi kankan wọn á finú fi dọ̀ wọn á ní kẹ́ máa mú lọ. èmi. Ah, mo ṣẹ̀ṣẹ̀ rà ní. kí mo mú lọ. mi ò nǹkan fi síbẹ̀ yẹn. olórí kan lèmi bá jà tààrọ̀ eh, because àwọn ọkùnrin tó wà láti ẹ̀sìn wọn ò gbádùn wọn ò láṣẹ lọ́wọ́ ẹ tó máa jẹ tó máa sọ lèmi lèmi. ẹ ẹ ire ire ọ̀rẹ́ ire ọ̀rẹ́ ire ọmọ tó ń sẹ̀ ọ̀fà dá wa sí gbé báyìí owó ló wà bẹ́ẹ̀. àbí <laughs> owó ló máa wà bẹ́ẹ̀ i'm sure. new jeans ṣé ìjàgbọ́. mo ti get bb pin Fẹ́mi Adébáyọ̀. ẹ ẹ ṣe to the governor. yes ooo. Fẹ́mi ẹja ńlá ló mú. èmi àti ègún ti jọ chat Bomi ìfẹ́ mu ní gìrìgìrì mo rá mu díẹ̀ díẹ̀. báwo ọmọ òní ìdá ti máa rẹpẹtẹ kó sùn lórí ẹ wọlé sí lára kó máa ṣáṣẹ lọ ló ń ṣe ẹ wọ ẹyin babes kí ló máa ń ṣe yín gangan náà a ti já yín ẹ̀já tó Fẹ́mi Adébáyọ̀ lẹ́ ń pariwo àtọ̀ mo bó wá sọ pé Ọ̀tẹ́dọ́là àbí Michael Denuga kí ló ń ṣe yẹn jára yín náà o olólùwọ̀ rẹ̀ ló ló ń gbà olólùwọ̀ wọn. owó sì try náà náà. ẹ wọ ìfìyẹn lè ga fake ẹ máa ga lásán àwọn aláwùjẹ lè ń bá a ṣe èmi tó bá mi sí mò ń bá sọ̀rọ̀ sí i òun ó máa rún. ta ló ń tàn. ókè o ọlá nìyí Afọláyan ni mò ń bá sọ̀rọ̀ báyìí báyìí. Ọlá ni yìí. Afọláyan. Multi billionaire. Ọ̀rẹ́ mi já. Ọ̀rẹ́ mi big fish. Ẹja ńlá. Ara lọ́ba. Ẹ mẹ́tí wọn bá. Ẹ kó sára. Ọ̀rẹ́ mi. Màá lórí bọ́ọ̀rẹ́ mi sí ìgara háì ni. Wọ́ọ́yọ̀. Wọ́ọ́yọ̀. Bẹ́ẹ̀ ni ó. Ó fẹ́ bá da àwọn ìjọ mi náà mú ṣé màláìka adániwáyé ni ọ́ nìyí àbí rẹwàníà àbí sayatin àbí ìran àwọn àlìjẹ̀nu ni ọ́ ta ni ọ́ ìkìlọ̀ ìran iṣẹ́ pàtàkì olódùmarè ìwọ ni kí ni ohun tí ẹ ń fẹ́ kan rí. olódùmarè ló rán mi sí pé kó dá gbogbo iṣẹ́ rẹ dúró bí bẹ́ẹ̀ kọ́. bí bẹ́ẹ̀ kọ́ kí ni. What? Bíbẹ̀ kọ́ kí ni? Ilé ayé karùn-ún nínú méje. Ibẹ̀ ni Olódùmarè dá mi sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí. Olódùmarè bínú, ó lé mi sí ilé ayé kejì. Ní ilé ayé kejì tí mo wà, mo ti rí tèmi ṣe jẹ́jẹ́ mi. Láì wọ̀wọ́ alákòókò tí mo dúró ara mi jẹ́jẹ́. Ṣé bólódùmarè ló dá mi? ìkìlọ̀ ti inu ba bí mi àwọn ènìyàn tí Olódùmarè fe si to be Adam ma Adam ma bu àárín wọn náà ma bu be je ma tọrọ Lucifer ṣe tán ó ràn mí lọ́wọ́ n da kí ìgbà ni Olódùmarè máa ń ránṣẹ́ eda It's better for you to read my words. I am not reading any words. How make are my slaves? They will serve me. Rocky low. Rocky low. Rocky low. Wọ́n lójú kòkòrò. Wọ́n ń kanra wọn, wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yìn. Tí mo bá dáa ni wọ́n wá gbà fún mi. Màá kó o wá sọ̀dọ̀ Shaitan, Lucifer, ìràwọ̀ òwúrọ̀, Iblis. I am not heeding your words. Hello. Rekasma. Ami. Ami. Ami ẹ ẹ má bínú ọ ta ni mò ń bá sọ̀rọ̀ blessing ẹ láti bo. baby yeah. you are sweet. mm. <laughs> look here darling àbí be lọ sí àwọn ìdílé wọn. Ah, ah, why I said, ṣe bọ́ọ̀lì látòkè yìí I'm i ṣé òun làbẹ́ jẹ́ ògbé tán tá bá ti lọ rọ̀ sára jù gbàgbé ẹ̀ ó máa tètè súra wa. ó jẹ́wọ́. èmi ẹ̀ <laughs> má jẹ́ kí inú lọ bí mi o because bí sí má jẹ́ kí n tàn olómi tèmi kò kí n rẹ̀. Mm. yes mi ò lè sọ̀rọ̀ bóyá ó lè rẹ̀ ibi tí wọ́n ń dá mi sí o bọ̀ èmi o ká pé ní bàbá wa. ó ga ọlọ́nìyí bùnmi ju àwọn sódò èmi blessing mo fi gbẹ́jà la. <laughs> torí ẹni mo sì rí ẹ mo ṣe mọ̀ ẹ́ mo ṣe wọ́n pé sharp girl. yeah yeah blessing pàdé blessing. Ah, gbogbo ẹ̀ wá ń wọnú ara wọn wá di jálù jápọ̀. ọlọ́run owó tó fẹ́ fún mi kan. ìyẹn ló kéré jù ẹ kọ́ pé mi gan ti pèpè ẹ̀ fún wa. mo máa tọ́jú ẹ gidi. ìtọ́jú tó ẹ lé ni wọn bí ẹ dáwọ́ ló máa kó débi lọ́la. <laughs> ni mo fẹ́ máa kà fún ó tún bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ náà. yes. ṣe oh, oh babe i love you. i love you too i want you. what. gbogbo nǹkan tó ń lọ láàrin láti eh. mo fẹ́ kó wà for long bọ́ mi ò fẹ́ kí kọ́kọ́rọ́ ajá kan mo fẹ́ kó bẹ̀yìn ajá jẹ sórí ìfẹ́ mi àti ẹ̀ mo fẹ́ kó jẹ́ ká ṣe ní secret kó ní wà for long àwọn ọ̀rẹ́ ẹ̀ ọwọ́ ẹni bọ̀dì mi ti fẹ́ kàn mọ́ bó ṣe lọ láàrin àti ẹ̀ fẹ́ so that làgàlàgà máa wọnú lógólógó lógólógó máa wọnú làgàlàgà gbogbo ìyàwó sí kí ni àwa prem papọ̀. mo má sọ̀rọ̀ jọlá ni ṣé ìkọ̀kọ́ náà àwọn ọ̀rẹ́ mi kọ́ mọ pé mi àti ẹ̀ ń dètò even wọn mo pa chat kan kápá ti chat náà wọ́n máa ń clear chat wa. Jerry, I trust you. níbi ni màá kú sí. Hmm? Eh. And one thing, what if fún ẹ ní gift kan. Wà àwọn jẹ́rìsì tó wà lórí tèmi yẹn. Mo fẹ́ kó píkì ẹyọ kan tó bá wẹ̀ nínú ẹ̀. This is cool. Obìnrin believe ní jẹ́rù mọ́. Mo mọ̀ pé ìwọ̀n gan ṣe kí ni be. Yes. ń I Àgbà yìí. Àkọ́tọ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ Mo rí i pé aago tó mú yẹn. Yes. White and silver ni. Yes. Tí wọ́n tún wá lo òrùka tó jẹ́ silver tó bá fi sí súnmọ́ kí gbogbo ẹ̀ máa prem papọ̀. Right God, yeah, check it. that makes sense. Yeah, ah, you are this sizes. is expensive. mm. ah, owó ló máa pa omi. Tabakú òun láyé ara mi níbo ni pé à ń lọ nù tábàbùn láyé ọjà rẹ níbo ni ó ń pè á ń lò ó ẹsùn ìgbàlókù kámá fàyè tó ṣídá kámọ tó yàtọ̀ ìbọ̀tán láyé eré àṣáájú wọn lè mọ. kéde tó bu òde wọlé kéènì. Ah.

má dé mọ́ gbà kan ní. kí ni kókó ọ̀rọ̀ tí àwọn ọlọ́pàá padà sọ báyìí. àwọn ọlọ́pàá ò sọ ọ̀rọ̀ kan pàtó kódà àbúrò bàbá ẹ̀ ṣì lọ síbẹ̀ lánàá bákan náà dẹ̀ ni ogun wọn ò rí wọn lọ́nà òkè wọn tí ì rí i. ọlọ́run àṣẹ ní rírí. àmì jésù wọn tiẹ̀ kó fìrí ẹ̀. kristi àṣẹ ní rírí. àmì jésù. ọba tó sòkú dalàyè àmì o jésù kórè mi má burú o ìṣẹ̀dá mi kó má gbàbọ̀dé o. nínú gbígba àdúrà mi ní àná mọ́júmọ́ ìlú ìyá ìdùnkún a mú mi rí ìṣípayá. nínú ewu ni ìbùkún olúwa wà báyìí o. mo dárò ọmọ mi ah, ojúkọ ẹ̀pà ojúkọ èrè ta ni mo ṣe àjò ah, ní kí orí mi fi sùn ah, ta ni mo ṣe ọmọ mi ewu ewu ewu dádì ewu ewu. ìyá ìbùkún sá sá sá. ṣẹ́rù ohun tó ṣe kókó báyìí ààwẹ̀ gbígbà àti àdúrà ah! ló lè kó ogun jíjà o. àdáde ah, kí ni mò ń ṣe kò sí màá wá jókòó sí ṣọ́ọ̀ṣì má má gbà má gbà má gbà má pẹ̀rù mi màá jókòó sí ṣọ́ọ̀ṣì kò síbi tí mò ń lọ. ayéré ló máa yẹ kó ọ̀gẹ̀dẹ̀ ló máa yẹ dò òkèrèrè ni wọ́n máa yẹ lú gírígírí. Ah! ọ̀fẹ́ fi bá wà gbàgbọ́ sọ́wọ́n máa ní àsákú tọgbá bàbá wa ẹ̀ ní sákú àrìnsọ́nu ń tèrè ẹ̀ ní rìnsọ́nu arin sí eré ń tẹ̀fọ̀n ẹ̀ ní sí èrè mọ́pọ̀lọ́ bá dáwọ́ tẹ̀lé nílé igbó ní bẹ́ẹ̀ sí wọn ò ní bẹ́ẹ̀ lúgbó ọmọ yìí ni ọmọ yìí ni torí gbó wo ń bọ̀ sọ̀rọ̀ lẹ́ta wàláì wàláì ní sẹ́tidé sẹ́tidé <laughs> aláṣẹ sàmà lẹ́kùn kẹ́kẹ́ sà ọlọ́run jọ máa dáa fún yín ẹ máa tuntun ni ẹ ní pínyẹ̀kì ẹ ní tìlaka ẹ ní pẹ̀tìrì ẹ bàbá wa ṣe rí àwa àwa ń ṣe ìdùn àwùjọ jẹjẹ ni àmọ́ nǹkan náà tó ti wà búlọ́ọ̀kì wá pé áá wòlíì ọlọ́run rèé kò sí síbi tí wòlíì ọlọ́run ò sí ẹ wò ní bàbá wòlíì ọlọ́run máa wà nínú àwọn tí ń tọ̀dùnkù nínú àwọn tí ń ta kókò wòlíì ọlọ́run bẹ́ẹ̀ nínú wọn àwọn tí ń ta bọ̀ọ̀lì àtẹ̀pà wòlíì ọ̀nà àmọ́ wà nù wọn kódà ìmọ̀ wà nù àwọn tí bá ń ta tàkì sáwọn tí ń tó kó àfà àwọn àgbègbè rọ́bà sí ń wò yá ọ̀rágbọ̀rẹ́ àwọn ẹni ọlọ́ni ìwà líyù níyì ọlọ́run <laughs> jẹ̀ dé ibi tó dáa ọlá àwọn ẹni ọlọ́run ọlá níbo mọ̀ọ́mọ̀ ọlá àwọn àgbàlagbà àfọ́à bàbá ìgbàdé ẹ dákun ẹ má bínú ṣé mo ṣe rí yín báyìí mo wò pé ah ah ó jẹ́ kí n sa alámúnẹ̀ṣẹ̀rá fún yín nítorí pé oore pọ̀ nínú alámúnẹ̀ṣẹ̀rá gan ìdùnnú sì ni ni ọlọ́run fi dùn anabiwa muhammad nú sallallahu alayhi wa sallam ẹ ó tún fi fọ ọkàn rẹ̀ mọ́ àwa ò pé jẹ́ ká fi fọ̀ ní mọ́ kí gbogbo orí ayé kó lè máa dé lọ́tùnlọ́tùn ara àwa bòbò yẹ gbà wá láàyè ká sa alámúnẹ̀ṣẹ̀rá fún yín. ní lákọ̀ọ́kọ́ naam mi ò kì í ṣe muslim ah! but nínú nǹkan tẹ́ ń sọ àti bẹ́ẹ̀ mi náà ṣe rí mo rí gẹ́gẹ́ bí ẹni ọlọ́run tí ẹni ọlọ́run bá dẹ̀ dáyàn dúró tó bá lè tẹnu ẹ̀ jáde kó n fẹ́ ṣe àdúrà fún yàn nọ́mà tì ní kíyàn tẹ́tí kíyàn dẹ̀ tẹ̀wọ́ kíyàn kíyàn dẹ̀ tẹ́tí kíyàn dẹ̀ tẹ̀wọ́ kíyàn gbàdúrà rẹ̀ ọlọ́run bá rán yín pé kẹ́ ṣàdúrà fún mi ẹ lè ṣe. a ṣe bó ti wá wù yín látọkàn ọlọ́run ti mú un ṣe bẹ́ẹ̀ bàbá wa ó wá lè ṣe é ṣe kẹ mọ́ mọ́ bàjẹ́ bẹ́ẹ̀ tuntun ẹ̀ lẹ́yìn ṣe mùsùlùmí sẹ́yìn gbogbo ẹ̀sìn tẹ̀sí sí ìhun náà ìkànnì ẹ̀ ní ọlọ́run àjọ ń ké pè ẹ̀ dàkún ẹ̀ máa bá ń fi ámì tọ̀ téèyàn mi bá ti ń sà kẹ́yìn mọ̀ sí ámì bẹ́ẹ̀ bí ṣe ámì yóò mọ̀ dé ibùdó ẹ̀kú dé yóò sì máa wá sí musẹ̀ àwọn tó billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim <clears throat> alam nashra laka sadrak wa wada'na anka wizrak alladhi ankara zarak wa rafa'na laka dhikrak fa inna ma'al usri yusra إنما على وسك يسرا فإذا فرغت فانصب وإلى ربك فرقب سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم ṣe ẹ sàmí ẹ ṣe sí aláwọ àmì آمين àmì àmì ni ya allah aláwọ àmì àmì kún fa yakunu àmì kún fa yakunu àmì ni ya mo wò pé gbogbo tí yẹn bá ṣe láyé ó dáa kéèyàn máa ṣe sàdákà ni kéèyàn máa ṣe sàrà kódà bí yẹn bá alimọ́ngìrì ti lọ kéèyàn wò pé alimọ́ngìrì wá gbà lákòó pé gbogbo tí mò ń ṣe kó lè bá a bá ọlọ́run lé ẹni tá a ṣe fún yín ah sàdákà tù ló dáa sàrà máa gbé àdúrà dé ibi téèyàn ò dérò pé yóò gbé dé àtẹ̀tẹ̀ yóò rántí ṣe yóò wá yóò yẹ ju gbogbo ẹ̀ papọ̀ ó dáa gan. lọ́kẹ́ sọ fún mi ni pé kì ah, ah, eh, eh, eh, ẹni ọlọ́run làwà ìrántí ọlọ́run rán mi tí ànábì gbé mi dìde ni pé kí n wá ṣe fún yín àmọ́ kò dáa ké ṣàdúrà fún yẹn kéèyàn mọ̀ lè ṣe sàárà àdúrà náà hmm, ọ̀rọ̀ ọlọ́run ni àtọ̀wà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àtọ̀wà wa kìwárí sọlọ́fà sọ nínú àwọn ẹni ọlọ́run àwọn ẹni rẹ ọ̀rọ̀ wọn ni kì í ṣe pé ọ̀rọ̀ tèmi. àtòrí pé kì í sáfin lówó. ẹgbẹ́ bá fà fà lówó náà fi ṣe sàárà ni kì í ṣe ẹni kí ẹ̀dọ́dọ̀ àwọn àlùmọ́ngìrì kó tó lè mọ́ ṣe sàárà kò sẹ́ńtẹ́sì àlùmọ́ngìrì ọlọ́

àmọ́ àmọ́ àmọ́ òkun kankan ẹ dákun tó lọ ṣé mo lè rí bíi aago yín nọ́mbà yín ká máa pè yín nítorí pé ó yẹ ká ṣàdúrà fún yín jù báyìí lọ ẹ ṣe ẹni tí yẹn máa ń ṣàdúrà kan fún ẹ wò mo ní iná àti iná lẹ iná àti iná oníbọn wà iná àti iná kà gbogbo àwọn ọ̀tá yín ni wọ́n máa kàrà nù tí wọ́n máa bà wọ́n iná àti iná ẹlẹ́rìí wà kò sí ètí òsì wọn nínú dúró mílẹ̀ kùnà ni máa Hmm? ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ojú ọ̀nà tẹwàá hmm. time to time mo máa ń gba ilé kọjá àǹfààní wà kí tó wà yín lára. bàbá kò súwọ́ alágbára wà láyà láti àwọn ọmọ ṣàdúrà mi nì á nìkan bá gbá bí ìdára tá tẹ̀tẹ̀ síbẹ̀ táwọn fa àtẹ̀síwá kalẹ̀ mọ́ rin torí ẹni àdúrà ní ẹ̀ẹ́dẹ́ jẹ́ ẹ̀dẹ́ pẹ̀lú ẹsẹ̀ o ọlọ́run yóò dáa fún yín ẹsẹ̀ ẹni àgbàkà ẹ̀ lè kú dànù àwọn ará sọ bẹ́ẹ̀ ẹsẹ̀ o. ẹ̀ẹ́dẹ́rẹ́ láyọ̀ tí yóò ní ta ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ sáfù ọlọ́run ẹni ọlọ́run. rárá orí yóò ní burú yóò ní bàjẹ́ ẹ̀sìn yóò dá burú. Ó bá Ẹni ilé tún bá ẹni ọlọ́ọ̀ni eléyìí tá a máa mú lọ a mú lọ ọ̀dà àwọn ọmọlá ni a sọ lọ́jà yín ó tún dowó o ní gbogbo kan gbé sí ẹ̀wọ̀n ibi táwọn ọmọ ti ṣe gbogbo àwọn náà. omi tó omi omi tó ṣàn omi tó ṣàn omi kí n mú. ká má parọ́ kọ́ bọ̀bọ̀ you voice me, rárá lọ́wọ́ kan lọ́lọ́ bí ìkọlẹ̀ àbí kò ń ṣe níyì ni ẹni tẹ́ kí bàtà wà ń sùn ṣe ló máa ń tọrọ gàrí kiri hostel. bọ̀ ṣẹ́gun ṣó mo bá ṣe bọ̀bọ̀ ìṣá. lọ́nà wo. látò fi wọ́n á to. everybody ló mọ̀ pé is one of the poorest students ní school ìyẹn nígbà yẹn àbí. ẹ nígbà yẹn náà ni mò ń sọ. ẹ kí wàá ní point tó ń try láti drive out. súnmọ́ nǹkan tó máa ń fa wa nígbà yẹn apá tí mo wẹ́rẹ̀ bá ọ̀tẹ̀ ń sìn àwọn náà máa abájú máa wà ní. sọ̀rọ̀ ló sọ yẹn. ẹ nà ó. no máa gbọ́ ìsọkúsọ tó ń jáde lẹ́nu ẹ̀ nígbà tá a jáde school tó ní kálukú fine square root bó ṣe máa dá fún ní ká wá sọ pé àwọn ara wa kiri àbí tọ́jọ́ máa fi lọ lórí wa oh okay wait ìwọ gangan tó ń sọ̀rọ̀ jọ ká ní pé wọ́n ń wa kiri ni tí o sún mọ́ ń gbà yẹn ṣé irú business tó ṣe tó tó tó fi yí ìtẹ̀ bígì ṣé jọ̀ọ́ sọ fún mi o ní náà díẹ̀. ṣẹ́gun. so tó bá ti ní sixteen tí wọ́n fúnra rẹ̀ ò ti wá kiri kò sọ ọ̀lẹ̀ ní kó mú ẹni báyìí kó padlock ẹ̀ kó má sọ̀rọ̀ mọ́. kílódé tó ń da grade mi kí mi máa wà ọ̀bọ̀ that very dirty thing that I wan school kí mi máa wà kiri. mo ń da grade ẹ. dúró kílódé tí kò ṣe wà. èmi ò lè wá torí mi ò accuse anybody ìwọ ló ń blame èèyàn kan pé ẹ kánípọ̀ wà kiri kánípọ̀ ṣe kiri kan èmi ò blame anybody so ìwọ tó ń sọ̀rọ̀ yẹn ìgbà tó fúnra ẹ ti mọ̀ pé ò ṣèdè kò sọ̀rọ̀ lẹ́nu pé ẹ kò sọ̀rọ̀ mọ́ torí wọn àkìsí wọ́n fúnra rẹ̀ wà kiri. ibi tẹ máa lówó náà yẹn tẹ ṣọ́ọ̀jù àwọn máa lówó báyìí ẹ̀yà báyìí. nìyí tó ń torí ọlọ́run ìyá ń jẹ wa gan yóò ṣàánú wa mú wa kúrò ní òṣì ìyá ipò ọ̀rẹ́ ọlọ́wọ́ tó bá ń dùn yàn báyìí èèyàn kì í ti bá bẹ aṣọ ìyà ń jẹ wá a nídìí ọbẹ̀ gbàgbé aṣọ táwọ gbogbo ilé yìí àgbélẹ̀rọ ni a lọ ya ni ọ̀rẹ́ jọ̀ nítorí ọlọ́run ṣàánú wa ẹ̀kọ́ wa. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ní láti sọ̀rọ̀ jù mo ti rí àwọ̀ ìyá lára yìí ah, but mo fẹ́ fi dá yín lójú pé gbogbo ìyà tó ti ń jẹ́ látijọ́ yìí ó ti dópin lọ́jọ́ tó. Ah, ó yẹ kẹ́ mọ̀ pé tí ò bá tètè rẹ ní bá là ń tètè yá bẹ́ẹ̀ sì ni olówó kan láàrin ìtòsí mẹ́fà ó tó sí ní gbogbo wọn èmi ò wá ní fún yín lẹ́jà jẹ mo máa kọ́ yín bí wọ́n ṣe ń pẹja. Ah, sódà tẹ́yìn náà bá ti ń dínú ibú ẹ máa mẹ́ja ẹ máa jẹ fúnra yín tẹ́ bá ti ń jẹ́ ẹ̀dọ̀ ẹ̀ tó mú mi kò ní sí pé tí má fún yín jẹ tó bá tán ẹ̀ tó máa tọrọ àgbè. now kẹ́ ẹ lè mọ̀ pé mo ti ṣetán láti gbọ́n ìyàdánù lára yín nígbà tí wọ́n ní compound ṣe mo yà wọ́n káàsì tẹ́ bá nù ẹ̀ mẹ́fà yẹn. seven ṣé seven tó bí seven. ẹ ó ní seven. bàbá mistake lèzi hmm? àwọn tẹ bá ń bilẹ̀ kà ó àwọn kọ̀ọ̀kan wà ní ìkúlẹ̀ mi bí tí mo sì bù mọ́lẹ̀ tí mo sì sí rárá tí mi ò tí ì mọjọ́ tí mo máa gùn àwọn èèyàn tẹ bá kà á tó bí twenty. tèmi ò dé lọ́kadà mi gùn ní kẹ̀kẹ́. ẹ àsìkò tẹ máa ní mọ́tò ilẹ̀ wáyé wàá ṣe sáà nǹkan fún mi tẹ bá ti pàṣẹ ìkànnì yìí máa jẹ mọ́tò kẹtù lọ́nu ilé ah. mi rí. ẹ ṣe rántí pé bàtà wà school èmi àti ẹni best friend rántí. Ah, ah. gbé ó sì ní ìbàjá ṣó wa òkè. ẹ wá ẹ má wulẹ̀ bára yín fa ọ̀wọ́ ń condition tí mo bá sọ nǹkan tí mo fẹ́ fún mi tẹ́ bá ti lè tẹ̀lé tẹ́lẹ̀ ti lè ṣe ó tán mọ́tò adẹ́jáde. ẹ ẹ ẹ èmi ni mo máa gbé mọ́tò yẹn. náà òrùka tẹ̀ ń wú lọ́wọ́ mi yìí mo máa fún ẹ̀yin méjèèjì lẹ́yọ kọ̀ọ̀kan màá wá ní kẹ́ mú dání màá pé one two three ẹnikẹ́ni tó bá kọ́kọ́ tì bọ́wọ́ nínú yín màá jẹ́ mọ́tò tí mo sọ ẹ má jẹ́ kó ru yín lójú àbí kó yà yín lẹ́nu pé kí ló dé tí mo fẹ́ ṣerú nǹkan báyìí fún yín sẹ́wọ̀n yìí pé eh, ẹni tó bá yẹ fún yín lásọ tọrọ ẹ̀ la máa ń wò and then tẹ bá kó owó fún ọ̀lẹ́ ìlú tẹ bá ní kó bẹ̀rẹ̀ business tẹ bá sọ́ra ó ṣeéṣe kó yẹn rùn now mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ sì máa jíńjà ẹ bá bẹ̀rẹ̀ business pẹ̀lú mi tó jẹ́ pé tí mo bá fún yín ní tọ́rọ́ ẹ máa sọ di kọ́bọ̀ tí mo bá fún yín ní two thousand tó máa di hundred million mọ́ yín lọ́wọ́ sample lélẹ̀ are you ready. farabalẹ̀ ilé ìdòwò ni kí ló ń ṣe ẹ̀yà kó fẹ́ para nítorí olùkọ́ àwọn lè kú dìgírì jù. kọ́ bí tuntun. Ah, anxiety mo máa ń dìbẹ̀ wá bàbá wa no mi ò sí rẹ̀ dé o ẹ jẹ́ kí n set kí stand by one two three. <laughs> bíbí jù òkú àlejò tuntun àwọn ẹran bèjèbèjè ẹ tún ti délé ọ̀dọ̀ ẹ báyìí tó ọmọ rẹ̀. àná bí mọ̀ ọmọ ọ̀pẹ mẹ́rin. àná mọ̀ ọmọ ọ̀pẹ mẹ́rin kò sí kankan kódà kò sáà tẹ̀lé ìyàbọ̀ ẹ ànẹ́bí wọn mọ̀ ló wà àtàwọn ànẹ́bí tó tẹ̀. ẹ jọ ẹ sahara tó wọn máa ń ṣe kí ni pàtàkì sahara kì í ṣe. ẹ sahara dáa ṣe rí ó dàbí wọn ní orúfẹ́ àtúnyà kìlá àmọ̀ wájú àfàdé sọ. ẹṣẹ ah. rí wọn ti mú tákàndá tán kọ kádàrà wá síbẹ̀ ó ti tẹ̀ wọ́n wá mú kálàmù wọn ti fi kọ́ àmọ́ àwọn kankan bẹ tí wọ́n yí kádàrà padà àti sẹ́rí sàárà àtàdúrà ni mo mú ni mo yí kádàrà padà bí ẹ bá wá ṣe àdúrà bí o bá ṣe sàárà òfin nǹkan ti lọ bí tó yẹ kó lọ nù. àbá ẹ àbá ẹ máa bínú ibo wá ní àtẹnujẹ òtún wá gbàdá ṣèbí àtẹnujẹ ló ń sàárà. ẹ àtẹnujẹ ọ̀tọ̀ ah, ah. sàárà ọ̀tọ̀ kéèyàn ṣe sádákà yàtọ̀ sí kéèyàn lọ mọ ọgbẹ́ mi tí ọ̀dà. àbá àtẹnujẹ sàárà ẹ má bínú nínú gbogbo ìtẹ̀kálẹ̀ ìwọlẹ̀ yíyọ̀ ó dáa kéèyàn máa jẹ sàárà ó sì dáa kéèyàn máa ṣe sàárà ẹ ti sọ pé àkùrẹ́rì ní a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha wal yawmal akhir wa dhakara allaha katira ẹ yìí bọ́ nàbì. gbogbo àríkọ́sí pátápátá ara nàbì ló wà ànàbì ò sàtẹnudẹ ànàbì ò lọ bí ntí ọ̀dà gbogbo tẹ́ bá ń pè yẹn sí báyìí láyé tí bá ti ń dà nìkan là níbi mọ́ yọjú sí ètí ọ̀bàdà yóò wá fáwọn tó pèpè wá ń bí ìwọ náà wá èkó dá kéèyàn máa ṣe ti ọlọ́run ò bá pa wá láṣẹ tó wà tàyẹ tó wà nẹ́bì náà sì fọwọ́ sí ẹsẹ̀ wá rí pé tó gbó wa dé àyè ní tí ò yẹ ká ṣe rẹ̀ ẹ̀yìn túmọ̀ sí pé àtẹ̀lé tó lọ́wọ́ ara sì tẹ̀lé tà nẹ́bù wa Muhammad sallallahu alaihi àwọn àkíwárù sálàfà sọ̀lẹ̀ yìí téèyàn tó máa tẹ̀lé yín àwọn àfọ àgbà àwọn ẹni ọlọ́run àtúntẹ̀lé tiwọn náà ṣe wá rí pé bá a bá wá wò ó dáadáa á rí i pé ìhà ayé tá a wà yìí kádàrà ọlọ́run ah. kádàrú wà kọ̀dọ́wù wà sábàbí náà sì wà. excuse me eh, can you just repeat eh, that part. n tí mo gbìyànjú àti sọ ni pé ṣẹ́rí sábàbí ìmọ̀ tẹ̀lé kádàrà ni eh. àmọ́ kádàrà gẹ́gẹ́ ni pé nǹkan bá yọ ọ̀sẹ̀lẹ̀ kọ̀dọ́wù ni tàtọ̀dọ̀ ọlọ́run sábàbí wa ni pé sábàbí pé bí ni á dàgbà sí. ìwọ rẹ̀ máa ń gbà ìgbé. nǹkan tí ẹ sọ ni pé ọlọ́run kọ́ pẹ̀lú àmì. ẹ ẹ tí mo mí ni ká ọ̀nà yìí ọ̀nà yìí ọ̀nà yìí. ẹ má lọ́kọ̀ lọ. ẹ má lọ́kọ̀ lọ. çok çok en çok e, e, eti böyle biçimi. Emin ama böyle bir demizi. Şey. Başlasın. Oh yeah. 他那夜，有谁？ ṣá ìwọ. ẹ̀gbọ́n kí ló dé tán bá ẹ̀sùn tó ṣorí tó kí ló ṣẹlẹ̀ kò yé mi lóòótọ́ kò lè yẹ àmọ́ iṣẹ́ tó ń rán mi tí n bá jẹ tán lójú ẹ̀ ó máa yẹ burp, <laughs> burp. dé nìyí mo sọ náà bá yọ kankan ah. ìbùkún dúpẹ́ lọ́wọ́ rí dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tó bí ẹ sáyé torí wọn ò fi wá lọ́rùn lẹ̀ nígbà kọ̀ọ̀kan bí wọ́n ṣe ń pè wá láàárọ̀ ni wọ́n ń pariwo lọ́sàn-án ni wọ́n ń pariwo lóru pé kí wọ́n lè wá sílé padà tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ah! ò bá jèrè àìgbọràn ẹ̀. bá jẹ́ bẹ́ẹ̀ ni ìwọ àtàwọn tó kù ẹ bá parun dànù ni ọ̀rọ̀ orí ọ̀fẹ́ gbà ní o ó ráàánú gbà ní kó o máa dúpẹ́ pé o ráwọn èèyàn tó dúró tiri tí wọ́n ń jà fún ẹ àwọn tí wọ́n fẹ́ parun yìí wọn ò rí èèyàn dúró fún wọn ni wọn ò rí èèyàn sáré torí tì àmọ́ àwọn òbí ẹ àwọn láńgẹ́lì ẹ o àwọn ni wọ́n dúró tiri torí títì ẹ ah! olórí ọ̀fẹ́ gbà o. Tẹ̀lé mi jẹ́ àmàlù.